ìrora bí lè dúná page náà bisimilahi rahman rahim a kitabu al-mabadi asarfiya al-juzu al-awwal نعم page 32 تاتا الموضوع صرف المضارع صرف المضارع yípadà tó máa ń bá ìjọ rìn okay present tense ìṣẹ́ta ṣe àtìṣemọ́bí lọ so wọ́n wá di mùdọ́rí ẹ̀hún báyìí so wọ́n wá pín sọ́nà méjì alimukhatob àti alimukhatoba ìkan nìyẹn alimutakalim sotiye wọ́n wá pín yẹn náà sí méjì fún ti mọ̀jì ọ̀hún ok alimutakalim. Uh, ọ̀nà ni mùtàkàlìmùn na, so wọ́n tó wá sàlìmùdọ́rí ọ̀hún lílùmọ̀jọ̀ ọ̀hún so lè tàwọn kọfẹ́ ṣe ní ìfihàn àìsọ́rùkùlùmùdọ́rí ẹ̀yìn almaalum nítorí wọ́n gbà lérò pẹ̀lú almaalum ni pé amẹni tó ṣe kínú tó diye amẹni tó ṣe wọ́n ti pè ní maalum ní tààmà wọ́n ti di mọ̀jì hóòl ẹgbẹ́ àti jàhálà ẹni tó ṣe kínú ẹ̀ nìyẹn sọ náà wọ́n ní alimọ̀hátọ̀b ẹni tí a dojúkọ tá a mọ̀ a mọ̀ sọ pé tàrífù tàrífù ó mọ̀ lọ́kùnrin tó ti yé tàrífù ó mọ̀ àwọn méjì tàrífáàní tàrífáàní àwọn méjì àwọn tó pọ̀ tàrífúùnà ìyẹn ni pé ẹ̀yin ẹ ti mọ̀ ẹ mọ̀ tààrífún ẹ̀mà so alimọ̀hátọ́bà ẹ̀ tí kóbìnrin là ń bá sọ̀rọ̀ yẹn di gini o tààrífín ẹyọkan nìyẹn tààrífín ẹyọkan àwọn méjì rẹ̀ náà jẹ́ gíní o pe tààrífáàní ẹni pé méjèèjì mùdọ́rìhùn okunrin ati àti mùdọ́rìhùn mùhátọ́bà the same ni tọ́tí jẹ́ méjì tó ti yé tààrífà ní tó bá ti wá di jámọ́ ọ̀hún tóbìnrin wá di kíni o tààrífùnà tààrífùnà títa àwọn ọkùnrin jẹ́ kíni o tààrífùnà tààrífùnà tàwọn obìnrin ẹyọ wá òyìn kún bẹ́ẹ̀ so èyàn gbọ́dọ̀ mọ̀ kíní yẹn dáadáa tí òfin ní mọ̀ dàárú ní ló jẹ́ pé téèyàn bá ti mélé ní ìsìn báyìí tẹ́ bá ń ka alukoran àbí àdé nígbà tẹ́ bá rí táàrífù ẹ ti mọ̀ pé mohatọ́bù ni wọ́n ń sọ yẹn tó jẹ́ yọkan táàrífáàní wọ́n jẹ́ àwọn méjì tó jẹ́ mohatọ́báàní táàrífóòn wọ́n jẹ́ mohọ́sibóòn àwọn ọkùnrin mẹ́ta àbí bẹ́ẹ̀ lọ tẹ́ bá wá gbọ́ táàrífíìn tàbí àbíìn tàkùtùbíìn ẹ ti mọ̀ pé للمؤنث المفرد للمفرد المؤنث أو كذلك sotiye tọ́wọ́ jẹ́ méjì náà ni tààrífà ní náà ni wọ́n mọ̀ lò fóbìnrin méjì fájọ́bìnrin mẹ́ta àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ yóò àjẹ́ kí ni tààrífùnà tààrífùnà pòrògbó ti yanjú ní ìsinmi àìsà tọ́yì náà ká wá lọ sínú alọ́gọ́ì ẹnì kẹta tá ń sọ nípa rẹ̀ ẹnì kẹta tá à ń sọ nípa rẹ̀ náà pè ní gáíb lọ́kùnrin tó bá jẹ́ obìnrin òun ni gáíbà tẹ̀sí òun náà kàfàrù kù bẹ́ẹ̀ náà lè mọ̀kátọ́ wàlá gáíb wàlá mọ̀kátọ́ wù wà lẹ́ẹ̀dì mọ̀kátìbù mubasharatan ẹni téèyàn bá sọ̀rọ̀ directly òun ni wọ́n pè ní mọ̀kátọ́ wàlá gáíb ó wà gáábà ánìl mutakallim bal yatakallamu anhu máa gẹ́rì ó ti yé òun ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ó lè jẹ́ ìwé náà ni tó wà nínú ọ́fíìsì ní ìsìnkú síwájú wa ipò gáìbù ló máa wà ẹni tí ń sàlùwà lábẹ́rẹ̀ nísìnyí bóyá ká ní Abdulrazaki lórúkọ ẹ̀ tó ti yé èmi àti yín wá ń sọ̀rọ̀ ń pa Abdulrazaki sọ̀rọ̀ pé ẹ̀yin lèmi dojúkọ tí mo bá sọ̀rọ̀ ẹ̀yin ni mohatom ọ̀rọ̀ tí tá à ń sọ yẹn ní kí ni gáìbù òun ní kẹta wa tó tó wá jẹ́ obìnrin náà ní ipò kẹta ló náà wà tó ti yé gan ìbà so tàbá tí wọ́n ń sọ̀rọ̀ nípa à ń bá òun wí à ń sọ̀rọ̀ nípa òun oní Yorùbá máa ń pe gọ́ọ̀yì òun náà máa ń lò òbí tí máa ń bẹ̀yìn sọ̀rọ̀ ní ìsinmi lè ní ìwọ tó ti yé áńtà ṣùgbọ́n òun kọ́ wúwà tàbí ìyà tó bá dé obìnrin tẹ́wá ẹ̀pẹ́ yìí bá jóbìnrin nísìn màmá ló ni fún yín àǹtì torí pé mo fèsì yín so ẹni tá a bá ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n tá a kàn wá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ òun ni yóò mọ̀ jẹ́ gáàhìbà tó bá jọkùnrin tó bá jóbìnrin yóò mọ̀ jẹ́ kíni gáàhìbà so kíní yóò gbọ́dọ̀ dàrú so dàtí yẹn bá dín kálukúrá ni lọ tẹ́ ti di pé tá a ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ mọ̀ mọ̀ pé mo há tọ́ọ̀bù lọ́lọ́wọ́n bá ń sọ yẹn ẹni tọ́lọ́wọ́n bá dojú ọ̀rọ̀ yẹn kọ́ يا أيها الرسول بلغ ما أنزل إليك من آه من ربك بلغ ما أنزل ẹni tí yàn bá sọ̀rọ̀ lè yàn pa láṣẹ báyìí mo wá yà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn dáadáa pé tààrífù fi wòjú ìhìm nádọ́rọ̀ tánàhìm tààrífù pé ó máa rí fi wòjú ìhìm ní àwọn ojú wọn nọ́dúrọ́ta nàìm yóò mọ tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ bí ìgbà tí koríko tó gírìn látara ìkẹ́ tọ́lọ́wọ́n bá ṣe fún wọn so táàrì ànábì ọlọ́wọ́n bá ń lo táàrì fún yẹn fún bẹ́ẹ̀ tó di yé ànábì ni mo ká tọ́bù ń bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam so tó bá ti wá de gáhìm ìyá ò náà máa lò fún un tó di yé So, òun òun òun tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn ó mọ̀ àwọn mọ̀ ń pẹ́ ẹ̀ náà yáa rí fún mọ́ akóòl yáa rí mọ́ akóòl lákùn ó mọ̀ nǹkan tí mo sọ fún yín yàlámù yàlámù yàjìlísù yàtúbù yàkúrọ̀hù òun láti ń bá rí gbogbo àwọn kẹta ń sọ yẹn wà máa dálíkà fi hálátìlẹ̀ hádìrọ̀ yaani mùjọ mùá presently eh, ni sotiye ìṣe yẹn ó sì ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ kì í ṣe kó ti parí. alhadir náà so ẹnìkan ni yaari àwọn méjì yaari fáàní àwọn tó pọ̀ yaari fúnà bàbá wa bọ́ síbi tóbìnrin iṣẹ́ ìtọkùnrin fi jẹ́ yaari fún yẹn táàrífù láàmú ẹ lò fún obìnrin kẹta obìnrin kẹta tó ṣe déédéé tọkùnrin kejì tó di é ẹ̀rí pé bẹ́ẹ̀ papọ̀ báyẹn bí táà ní option kì í sì dé wa báwọn ṣe ń sọ nínú èdè tiwọn nìyẹn so táàrífù fún ọkùnrin tá à ń bá sọ̀rọ̀ tàbí obìnrin tí à ń sọ nípa ẹ̀ tó jẹ́ gáíbà so méjì tí wọ́n wá di kí ni tààrífà nìyí so jámù wọn wà di kí ni o ya àrífù náà sẹ́kí wọ́n wá dá padà sí yá o kò tún wá ní jẹ́ tààrífù náà hàn because ó tún ti lọ bá ti mùhátọ́bù dàgbà ń bẹ̀ ló ti wá jẹ́ ya àrífù náà eh. bí jámù tiẹ̀ yóò sì mọ̀ lọ nìyẹn ní ti gọ́ ibà ya àrífù náà kò ní jẹ́ tààrífù náà mọ́ tààrífù náà òun ti jẹ́ kí ni jámù o almukhatoba jámù almukhatoba ni ta'arifna ṣùgbọ́n ya'arifna jámù alọ̀gọ́ìbà sátìrí yàtọ̀ yẹn bẹ̀rẹ̀ náà ṣé ká dúró sí àbí ká tẹ̀síwájú ok kẹlẹ̀ bá rí ààyè bí máa há dáadáa